orúkọ mi ni Mr. Salami R. Richard now adúpẹ́ fọlọ́n fọ́n tuntun tá a bọ́ sílé ni ìpinnu mi fún wọn personally ìpinnu mi póríṣi mẹ́ta ìkíní èmi náà ní ìpinnu fúnra mi mo dẹ̀ fẹ́ appeal sí state government wa àtàwọn federal government wa kí wọ́n túbọ̀ kan náà nípinnu fún wa a ti rí bọ́jẹ̀tì wọn but I want them pé kí wọ́n jọ gbogbo bọ́jẹ̀tì wọn tí wọ́n kà fún wa both federal àti state kí wọ́n follow ẹ̀ débi tó yẹ tí wọ́n bá release ẹni owó kán make sure pé wọ́n monitor àwọn tí wọ́n mú owó yẹn fún tó bá dẹ̀ máa ṣe ní ti contract kí wọ́n jọ kán gbìyànjú kó má dàbí àwọn táwọn kan ti ṣe sẹ́yìn wà tẹ́ àwọn contract yẹn between a little time gbogbo àwọn kan yẹn tún máa ṣe kí ni ó máa dàrú ó máa tún wú like a road if not pé ọlọ́run ṣoore ọ̀fẹ́ fún wa níbi last year àsìn àárọ̀ náà kọjá mọ́ rárá tí n bá drive mo mọ àwọn difficulties tá à ń rí ní hold up lẹ́kọ̀ọ́ everywhere but today now a ti rí àwọn improvement irú Lagos state government yìí sìn kudos to him and àtẹ̀bárẹ̀ ọ̀nà láti yànnà pàjá wọ́n ti ń put ẹ̀ in a good shape everything is coming to the order and uh, we individual as well àwọn tá a jẹ́ aráàlú èmi náà gẹ́gẹ́ bí ẹnìkan èmi náà ní ìpinnu fúnra mi láti máa ṣe dáadáa síjọba láti máa ṣe dáadáa sí gbogbo àwọn ọmọlàkejì wa kéèyàn tọ́jú ẹbí ẹ̀ kó tọ́jú ara ẹ̀ iṣẹ́ kó ṣe lásìkò tẹ kó ṣiṣẹ́ kó má fi iṣẹ́ ṣeré kó dẹ̀ nítẹ̀ kó nípinnu rere fúnra ẹ̀ kó dẹ̀ sùn mọ́ Ọlọ́run and at the same time a máa ń sọ pé Ọlọ́run Ọlọ́run àwa náà nílò tá a máa play God, God will not come down ẹ jẹ́ káwa náà ṣiṣẹ́ wa bí iṣẹ́ ká dẹ̀ nífẹ̀ẹ́ ká bára wa fìfẹ́ lò papọ̀ ká wà faithful síra wa I think for now I rest my case. èmi ni super evangelist Kànmí Olúdèmí láti Celestial Church ọdún tuntun tí a mú ọdún ayọ̀ ni ó dẹ̀ jẹ́ ọdún tó máa fi èèyàn lọ́kàn balẹ̀ púpọ̀ ṣùgbọ́n àwọn ìjọba wa tí wọ́n bá lè ní ìpinnu rere fún àwọn aráàlú láti rí i pé wọ́n mú ìṣẹ́ àti òṣì kúrò because tá a bá wò ó tá a bá look around ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yẹ pé they are really suffering they are suffering tí àwọn ìjọba wa bá lè gbìyànjú láti bá mú iṣẹ́ àti òṣì kúrò lára wọn èèyàn ọdún yìí máa dára púpọ̀ ṣùgbọ́n fún àwa èèyàn gan fún ara wa náà ká ní ìpinnu rẹ láti sin ọlọ́run ká dẹ̀ gbégbé sí ayé ìwà mímú ọ̀nà kan tí orílẹ̀-èdè lè fi dára nìyẹn mo gbàdúrà pé ọdún yìí yóò tù wá lára yóò sì jẹ́ ọdún ìfọkànbalẹ̀ fún gbogbo wa. Hasan ọmọ Abdulaziz so plan n tí afẹ́kìjọba ṣe òun náà ni pé kí wọ́n tún gbogbo ojú ọ̀nà ṣe kó jẹ́dẹ̀ pọ̀ ìbúrẹ́ sì ṣe wọ́n yìí so ìtọ́wájẹ́ tiwa náà kò yẹ kó tún wá wọ́n bó ṣe wọ́n yìí so afẹ́ kí wọ́n ṣiṣẹ́ lórí gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ kó lọ létòlétò kí gbogbo nǹkan dẹ̀ lẹ́sì bí gbogbo nǹkan ṣe wọ́n yìí sì lọ́ọ́ affect anybody sọ̀rọ̀ ló bá sáré kan náà. orúkọ mi ni Mrs. Péjú Aláwọ̀dé orúkọ iléeṣẹ́ mi ni Rash Ola Nigeria Films Limited nínú ọdún yìí a gbàdúrà pé kí a máa tà lágbára Ọlọ́run ká má ṣe rógun gbèsè ká má ṣe rógun wàhálà ìdààmú ò gbọdọ̀ dé bá nílé wa gbogbo lórí nínú nínú àwọn association eh, wa kí association wa kí ìlọsíwájú máa dé bá wa ní gbogbo ìgbà ká má ṣe rógun wàhálà dààmú ogun kòjì kó má ṣe dé báyìí nìkọ̀kan nu wa ká má ráàánú gbà kójú má ṣe tì wá. orúkọ mi ni ọláìtàn basirat abdulsalam complim name wa ni murab worldwide international àdúrà tí à ń gbà ní inú ọdún 2020 tá a wà yìí ni pé iṣẹ́ wa kọ́lọ̀ má jẹ́ kó dìṣẹ́ o kọ́lọ̀ ń jẹ́ ká máa gbèrò sí i o ọmọ ẹgbẹ́ wa kọ́lọ̀ má jẹ́ ká dínkù o kọ́lọ̀ jẹ́ ká máa pọ̀ sí o àgbéga àgbéga lẹ́nu iṣẹ́ òní kó máa dé bá wa o kọ́lọ̀ kó ṣàánú wa iṣẹ́ wa iṣẹ́ tó dáa ni o but piracy kò jẹ́ ká gbádùn àmọ̀kọ́ tí àwọn ìjọba tán lè ṣe sí fún wa láti gbà wá lọ́wọ́ wọn kán bá wa dá sọ̀rọ̀ iṣẹ́ fíìmù wa yìí o piracy kò jẹ́ ká gbádùn ẹ̀ wọ́n ń disturb wa gan ẹni fíìmù wa tó bá jáde níjọ Monday kó tó di Tuesday ẹ ti bá gbogbo ẹ̀ lórí DVD tán máa ma ta káàkiri ní etí títì main road everywhere ṣá ṣùgbọ́n tán bá lè bá wa ṣe sí ọ̀rọ̀ piracy yẹn inú wa dẹ̀ máa dùn a máa appreciate wọn. orúkọ mi ni Ibùsáyọ̀ Abíọ́dún mo ní much láti sọ ju nípa ọlọ́jà because àtìgbà tí wọ́n ti wo irú èmi sí bẹ́gà mo ti tajà tẹ́lẹ̀ but àtìgbà tó ti wo àwọn ṣọ́ọ̀bù wa ní bẹ́gà ìyàn kàn án yẹ́ra ń di ẹni now a ní bóyá bí àwọn ṣọ́ọ̀bù táwọn eh, àwọn ìjọba lè kọ́ fún wa gẹ́gẹ́ bí mẹ̀kúnnù láti ṣe ní olówó pọ́ọ́kú láti máa fi ta ọjà so that àwọn káyọ̀ ni máa yọ wá lẹ́nu wọn ni máa fi wá ṣe jẹun jẹun all the time so èmi ò ní much láti sọ then kọ́ bá wa mójútó àwọn àwọn ọmọ jàǹdùkú tó ń já fóònù gbà àwọn èèyàn lè rìn wọn ò lè rìn free free ẹ wo irú ọdún tá a ṣe kọjá ẹ ní Ọ̀ṣọ́dì bíbí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sunkún wá sí ọ̀dọ̀ wa bíbí wípé wọ́n la báàgì àwọn táwa náà ti rí pé wọ́n la báàgì wọn lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn gba fóònù wọn wọ́n ti gba ATM gba pọ́ọ̀sì wọn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àwọn ọ̀fíìsà bíbí ló ń fún wọn ní transport láti padà sílé wọn so a fẹ́ kí ìjọba kó wá ṣe àtúnṣe lórí ẹ̀. orúkọ mi ni Ọláìtàn Fáwọlé ọmọ bíbí inú ìlú Òṣòdì bíbá yìí ni bàbá tó bí mi lọ́mọ ìpinnu mi lọ́dún yìí ni pé kọ́lọ́n kò ṣe rere for everybody ní Nàìjíríà àwọn olórí wa náà kọ́lọ́n bá wa kó sí wọn nínú kọ́ lè rántí àwa mẹ̀kúnnù nítorí ìyà ń jà wa mẹ̀kúnnù gan especially lóṣòdì àwọn ọmọ olè pọ̀ tán máa ń yọ wá lẹ́nu níbi kápá yẹn wọ́n lọ pọ̀ tán máa ń yọ báàgì àwọn ará rẹ̀ ìsìtọ́dẹ̀ wà ń bíbà wọ́n máa ń gbìyànjú ṣùgbọ́n gbìyànjú wọn kò tó wọ́n ń sápá wọn ṣùgbọ́n àwọn ọmọ olè ń yọ wá lẹ́nu gan lóṣòdì yìí tíjọba tó bá lè bá wa túbọ̀ kó àwọn ọlọ́pàá sóṣòdì kán máa mú wọn kán máa já fóònù kán máa fọ́ ṣọ́ọ̀bù kán máa ṣe gbogbo ẹ̀ wọ́n ti pọ̀ jù nǹkan tàdé tún pinnu kíjọba tún ṣe fún wa ni wípé nísìnyí agbẹ́ pé wọ́n fẹ́ lọ́lọ́kadà wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ tó ń lọ síbi iṣẹ́ kan tí wọ́n fi ń léètì débi iṣẹ́ ọ̀kadà lọ́pọ̀lọpọ̀ wọ́n máa ń gùn tọ́lọ́ tí àwọn ìjọba wa ní Kútọ́nù nìyẹn àwọn ní ọ̀nà fọlọ́kadà tọ́lọ́kadà ń gùn táwọn ìjọba wa bá lè bá wa ṣe kán ṣe ọ̀nà fáwọn ọlọ́kadà tó lè máa gùn tó máa lọ tó máa máa rìnrìn tiwọn lọ́tọ̀ tó ní mọ́tò náà máa máa rìn tiwọn lọ́tọ̀ irú àwa yìí ń sìn àti dá amẹ́ríkà amọ̀bọ̀ ṣe ń ṣe lamẹ́ríkà ní rail line tó ń ṣe nísìn ní Agége yẹn wọ́n ṣe ń ṣe yẹn ní amẹ́ríkà tírèènì máa gùnkè náà ni mọ́tò máa máa rìn lábẹ́ ṣùgbọ́n wọn ò tí ṣe dáadáa wọn ì ṣe dáadáa irú pwd yìí náà àìmọye àwọn ọmọléèwé nǹkan kan ní tírẹ̀nì ti pa irú irú abẹ́tọ́ ṣe sí Agége yẹn láti fẹ́ jẹ́ kàfitó ròdù yẹn náà tó bá lè ṣerú ẹ̀ sí bpwd yẹn kí mọ́tò máa gba abẹ́ kí tírẹ̀nì náà máa gun òkè nǹkan tá a fẹ́ sọ fún ìjọba nìyẹn gbogbo àwọn mẹ̀kúnnù tó hàn rí ibi tajà kíjọba Lagos State àti federal kó bá wa pèsè ibi tó máa tajà ìyá ń jà wa mẹ̀kúnnù gan-an òun la tún gbọ́dọ̀ ní wọ́n tún fẹ́ fi kán owó ná torí àwọn òmò ibi táwa mẹ̀kúnnù fẹ́ gbà báyìí àwa mẹ̀kúnnù yìí náà la dẹ̀ máa jáde la máa dìbò fún wọn àwa mẹ̀kúnnù yìí náà náà dẹ̀ ń fìyà jẹ jù ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀jọba kó má fìyà jà wa mẹ̀kúnnù ìyà tó fi ń jẹ mẹ̀kúnnù ti pọ̀ jù ẹ lè ro lówó kan kó jáde tó náà fẹ́ dìbò fún wọn àwa mẹ̀kúnnù yìí náà la máa jáde la máa mú gbálẹ̀ la máa mú umbrella la máa mú gbogbo ẹ̀ la máa ná à ń kàmpéènì fún wọn àwọn olówó wa wọ́n ń gbádùn jà wa mẹ̀kúnnù lọ àwa mẹ̀kúnnù ló dẹ̀ yẹ kíjọba máa tọ́jú jù torí àwa la gbé wọn débẹ̀ ṣùgbọ́n àwa mẹ̀kúnnù yìí náà làwọn ìjọba wa náà ń fìyà jẹ ìjà yìí ti pọ̀ jù ìyà tó fi jà wa mẹ̀kúnnù ti pọ̀ jù kí àwọn ìjọba wa kọ́rọ́ tí àwa mẹ̀kúnnù ọdún two thousand and three two thousand and twenty-three òun náà tún polówó òbò wọn àti ìyanjú two thousand and twenty tọ́ wọ́n ti polówó òbò two thousand and twenty-three ẹ̀ẹ́dì ẹ̀ṣìjẹ́ two thousand and twenty tọ́ twenty one tọ́ kẹtọ́ náà rántí two thousand and twenty-three that means pé àwọn mẹ̀kúnnù ìyàwó ṣìkọ́dún mẹ́ta tá a máa jẹ sí kẹtọ́ lè rántí wa ẹ jọ o mo bẹ̀ yín ìjọba Sanwó-Olú mo bẹ̀ yín Buhari President, wa abẹ̀yí ẹran tí àwa mẹ̀kúnnù ó ní í ṣe ní ká má jẹ ráìsì òkèrè mọ́ ká má jẹ ti nàìjíríà ẹ̀ ń tàpó ráìsì ní twenty five thousand àtúgbọ́ ẹni eighteen thousand adẹ̀rí táwa ń kà í pé ìlú ìlú haúsá ráìsì ń wọlé síbẹ̀ ráìsì nàìjíríà kò yẹ kó ju seven thousand lọ per bag wáyé tó tún ní atúmọ̀mọ́ ní eighteen thousand naira per bag that means pé ìyà fi jà wá mẹ̀kúnnù ní pé tiwa níyà lọ́dọ̀ yìí o ẹ ṣàánú wa àwọn ọmọdọ́mọ ẹni kọ́lá ti gbẹ pé nàìjíríà kò bẹ̀tà nàìjíríà kò bẹ̀tà ìgbà wo ni nàìjíríà fẹ́ bẹ̀tà gan nítorí èmi standard school ni mo kà nígbà tí mo wà ni ní standard lébùté mẹ́ta every friday nígbà kíní bíi sìlíndà gáàsì yẹn náà máa fi kó mílíìkì wá fún wa every friday la máa mu ṣùgbọ́n kò sí yẹn mọ́ kò sí iléèwé ọ̀fẹ́ mẹ̀kúnnù ò lè rán ọmọ lọ sí iléèwé mẹ̀kúnnù ò lè rán ọmọ lọ sí iléèwé àti ẹ̀dúpẹ́ Ọ̀yọ́ state ń sìn agbẹ́pẹ́ yẹn ṣe dáadáa ní iléèwé Ládòkè Akíntọ́lá wọ́n sọ two hundred and fifty ó yí sí fifty six thousand agbẹ́pẹ́ yẹn ṣe dáadáa ìyẹn nífẹ̀ẹ́ mẹ̀kúnnù Lagos state lásùn náà kí Sanwó-Olú náà kó bá wa di owó iléèwé kù káwọn ọmọ wa kò sí ọ̀nà tó dáa especially Òṣòdì sọ́dọ̀ wa yìí chairman local government wa kò ṣe nǹkan kan kò tún títì ṣe ó kọ òun ṣe twenty something road ẹ lọ wò ó kí gómìnà wa gan kó jáde kó wá wo nǹkan táríyọ̀ náà òun ṣe sóṣòdì kò ṣe nǹkan kan sóṣòdì ìjọba Sanwó-Olú ẹ ràn wá lọ́wọ́ ká ní good road good light good environment káwa mẹ̀kúnnà náà lè máa gbé ìgbésí ayé tó dáa ìmọ̀ràn mi nìyẹn fúnjọba ọlọ́run á wà pẹ̀lú wọn.